إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي لمحمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكف الله سبحانه وتعالى أترى الصلاة نبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله آتما تسواجه lórí ìdánilẹ́kọ̀ọ́ látinú al-aqidatu al-wasitiyya títí al-imam ibn taymiyyah al-harrani ad-dimashqi alayhi rahmatullah èyí tí wọ́n ṣàlàyé fún wa òun náà ni pé àwọn ìròyìn tí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala tó bá fi rinlẹ̀ fúnra ẹ̀ ní tó pọ́n wa lé gẹ́gẹ́ bí ẹni tó pèrè ní mùsùlùmí òun ni ká fi àwọn ìròyìn yẹn rinlẹ̀ fún àwọn ìròyìn tí anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam tó bá fi ròyìn Allahu subhanahu wa ta'ala in tó pọ́n wa lé òun ni ká fi àwọn ìròyìn yẹn ká fi ròyìn Allahu subhanahu wa ta'ala ká má fi ọpọlọ sọ wípé kò bá láàká ìmọ̀ lẹ́ni tó ṣe wípé ó ń ṣe bí ẹni pé òun mọ̀ ju ọlọ́run ọba lọ àbóhun mọ̀ ju òjíṣẹ́ rẹ̀ lọ sallallahu alayhi wa تبون القرآن الكريم، ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala ó fi rìnlẹ̀ fún rẹ̀ wípé òun gbọ́rọ̀ ó dẹ̀ fi rìnlẹ̀ fún rẹ̀ wípé òun rìnà lára rẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala tó ní qad sami'a Allahu qawla allati tujadiluka fi zawjiha وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير الله سبحانه وتعالى في من السورة wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó gbóhùn ọ̀rọ̀ ẹni tó ṣe wípé ó ń bẹ́ẹ̀ discuss nípa ọkọ rẹ̀ wàtẹ́ṣẹ́kì ilallah tí arábìnrin yìí lẹ́ni ó ń kọ́mplín lọ sọ́dọ̀ ọlọ́run ọba wallahu yasma'u tahawurakuma discussion ẹ̀yin méjèèjì àti zire muhammad sallallahu alayhi wa sallam àti arábìnrin yìí discussion yìí ọlọ́run ọba ń gbọ́ inna Allah sami'un basir الله سبحانه وتعالى سميع بصير basir ọba tó ṣe wípé ó ń gbọ́ gbogbo nǹkan ni bẹ́ẹ̀ ni ó ń rí gbogbo nǹkan ọba tí ó ń gbọ́ gbogbo nǹkan ni bẹ́ẹ̀ ni ó ń rí gbogbo nǹkan so bá wo áyà ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala ó fi nílẹ̀ fún rẹ̀ sífàtú àtàmìrí wọ sífàtú albasar ipé òun a máa gbọ́rọ̀ bákaná òun a máa rínà sókèyàn kan wá ní mùsùlùmí lòun wá ní ìfi ìròyìn ìgbọ́rọ̀ nílẹ̀ fún Allah subhanahu wa ta'ala ipe nǹkan dínkù òun ló jẹ́ fún Allah subhanahu wa ta'ala a ní eléyìí ìsọkúsọ ni bákan náà ìwà agbọ̀lélẹ́ yìí kọlọ́rọ̀ subhanahu wa ta'ala kí ó ṣọwa ń ó lè ṣàánú wa níbi ìṣìnà so ló fi jẹ́ wípé ìyàwó Aisha radiyallahu anha nínú hadith tí wọ́n nùsánù nasáyé àtàwọn tíra hadith ní ó ní alhamdulillahi alladhi wasi'a sam'uhu al-aswat ọpẹ́ fún Allah alladhi wasi'a sam'uhu al ọba tó ṣe pé ìgbọ́ rẹ̀ ń tó rọ kíríkà gbogbo ohun ni ó rọ kíríkà gbogbo ohun kò sóhun tí ó gbọ́ ohun èèyàn ni ohun àlùjànnú ohun àwọn ẹranko ohun àwọn ẹyẹ gbogbo pátá òun ni sámúrọ̀ ọlọ́wọ́n ìgbọ́rọ̀ ọlọ́wọ́n subhanahu wa ta'ala lọ́rọ̀ kíríká ní tí ó ẹ̀kan páàtì tó kárí rẹ̀ ó ní laqad ja'at khawlatu ila rasulillahi sallallahu alayhi wa sallam arábìnrin tí a mọ̀ sí khawla radiyallahu anha ìkan lára àwọn sàábé lóbìnrin ni ó wá sí ọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba tashku ọkọ rẹ̀ fakana yakhfa alayya kalamuha ọ̀rọ̀ tó ń bá nàbí sallallahu alaihi sọ ọrọ yẹn ń pamọ́ sí mi ní ìgbọ́ dáadáa that is ó kàn jáwá ni àwa náà mọ̀ téèyàn kan bá ní òun fẹ́ rí ìmáàmù lápèjúwe táwọn èèyàn rẹ̀ wà ń bẹ́ẹ̀ tó yẹ pé ọ personal issue ló fẹ́ discuss pẹ̀lú ẹni tó jẹ́ imam àbí ó fẹ́ rí president àbí governor tó ṣe pé personal issue ló fẹ́ discuss pẹ̀lú ẹ kò ní máa pariwo káwọn èèyàn tán wà ń bẹ lè gbọ́ nǹkan tí ó ń sọ yóò fẹ́ sọ̀rọ̀ ní nǹkan tí yóò rí jẹ́lẹ́jẹ́lẹ́ kẹ́lẹ́kẹ́lẹ́ tí yóò ní fẹ́ jẹ́ kí ẹlòmíì gbọ́ nǹkan tó ń sọ irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí arábìnrin tí a ń pè ní Khawla radiyallahu anha ọkọ rẹ̀ ó fi ẹ̀yìn rẹ̀ ó fi jọ ẹ̀yìn ìyá rẹ̀ ìtumọ̀ eléyìí ni wípé bóun ò ṣe lè bá ìyá àwọn láṣepọ̀ mọ́ lòun ò lè báwọ náà láṣepọ̀ mọ́ tí lárúbáwá fi lè sọ eléyìí fún ìyàwó rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé òun ti kọ̀ ọ́ láíláí ìtumọ̀ rẹ̀ so arábìnrin yìí ìdààmú bá ipò wo ni ọkọ òun sọ yìí ló sáré wá bá anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó ń kọ̀m̀plẹ́ìn ọkọ rẹ̀ fún ànábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́rọ̀ tó ń sọ yìí ó ń sọ ní nǹkan tó ṣe pé ó jẹ́ kẹ́lẹ́kẹ́lẹ́ ìyàwó Aisha radiyallahu anha ó ní fakana yakhfa alayya kalamuha ọ̀rọ̀ rẹ̀ ń pamọ́ fún mi that is me gbọ́ discussion òun àtànábì sallallahu alayhi wa sallam dáadáa fa anzalallahu wa jalla Allah subhanahu wa ta'ala wa sọ ayà kalẹ̀ ìpé qad sami'a Allahu qawla allati tujadiluka fi zawjiha wa tashtaki ila Allah wallahu yasma'u tahawurakuma. Ìpé ọlọ́run ọba gbọ́ ọ̀rọ̀ tí ẹni tó ń bẹ dìkọ́ọ̀sì ń sọ nípa ọkọ rẹ̀ tó ṣe kú ń kọ̀m̀pé ọkọ rẹ̀ fún ẹ tó ń kọ̀mplín ọkọ rẹ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba subhanahu wa ta'ala gbọ́ discussion ẹ̀yin méjèèjì kí la fẹ́ lòdì eléyìí òun ni wípé Allahu subhanahu wa ta'ala wasi'a sam'uhu al-aswat ìgbọ́rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo pátá òun ló encompass gbogbo pata òun ló gbà ló kó sínú so kò sí pé nǹkan kan lọ́wọ́ ọba ò gbọ́ so téèyàn kan ó bá sọ wípé jíkájọ sọ̀rọ̀ láàrin ara wa káwọn méjì ọmọ ọjọ́ sọ̀rọ̀ kéèyàn kankan máa wà nílẹ̀ kò sí páwọn méjì nìkan náà ni wọ́n ń gbọ́ra wọn ká wípé kí ni ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ó ń gbọ́ àwọn sòkòtí nkankan tó ṣe wípé wọ́n lè tọ́jú pamọ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala tọ́lọ́wọ́ bò ní gbọ́ kò sí ṣẹwárí téèyàn bá mọ̀ ń pa nǹkan yìí ìmọ̀ ajẹ́ kí èèyàn bẹ̀rù ọlọ́run ọba subhanahu wa ta'ala ni ìmọ̀ ajẹ́ kí èèyàn bẹ̀rù Allahu subhanahu wa ta'ala torí pé o mọ̀ pé nǹkan tó o bá sọ tó ló ń sọ pẹ̀lẹ́nì kejì rẹ̀ tó ń fi lè pé ẹlòmí ò gbọ́ ẹ̀ńgbà tẹ́lòmí ò bá gbọ́ ṣùgbọ́n Allahu subhanahu wa ta'ala gbọ́ òun náà ni ó san ẹlẹ́san lórí tó sọ tó bá ṣe pé nǹkan tó sọ nǹkan tó dáa ni yóò san ẹlẹ́san lórí ẹ̀ tó bá ṣe pé nǹkan tó sọ yìí tí ó dáa náà ni ẹ̀ńplọ́ọ̀tì aburú ni ọlọ́mọba subhanahu wa ta'ala gbọ́ yóò san ẹlẹ́san lórí rẹ̀ so ló fi jẹ́ pé Allahu subhanahu wa ta'ala ó ní ma yakunu min najwa thalathatin illa huwa rabi'uhum àwọn èèyàn mẹ́ta kan ò ní máa sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ láàrin ara wọn náà fẹ́ kí àwọn èèyàn ní gbọ́ àrin ara wọn ni illa huwa rabi'uhum wọn ni Allahu subhanahu bákan náà wala khamsati èèyàn márùn kan ò ní kóra wọn jọ kán láwọn ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ láàrin ara wọn illa huwa sadisuhum àbíkọ́ láwọn bá kó jẹ́ ní kẹfà wọn wala adna min zalik kódà kan kéré sí mẹ́ta kan já wọn méjì mẹ́jọ ń sọ̀rọ̀ láàrin ara wọn tán àfẹ́jẹ́ káwọn ní ìgbọ́ wọn á ní kíni ẹ̀jẹ̀ ká wọlé ká discourse láàrin ara wa ẹ jẹ́ ká discuss láàrin ara wa wọ́n ó fi àwọn yòókù lẹ̀ àwọn nìkan ó lọ discuss àwọn méjì ó lọ discuss àwọn mẹ́ta ó lọ discuss mẹ́rin ó lọ discuss ṣé ìtàn bá discuss tó wá jẹ́ pé nǹkan tí ò bẹ́sẹ̀ mu ni ṣọ́lọ́wọ́n ọba ò mọ̀ ni ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala yasma'u òun gbọ́ hadithahum ọ̀rọ̀ tán jọ ń sọ láàrin ara wọn yẹ́sùmọ́rù òun gbọ́ tàhádùsàhùn ìtàjọ́ ń sọ láàrin ara wọn yẹ́sùmọ́rù tàhádùrọ̀hùn discussion wọn ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ń gbọ́ tí n bá ti wá mọ̀ pé ọlọ́wọ́ba ń gbọ́ nǹkan tí mo ń discuss tí n bá ti gbọ́ nǹkan yẹn so yóò jẹ́ kí n lè bẹ̀rù ọlọ́wọ́ba fi nípa wípé kí n máa tẹ̀ láṣẹ rẹ̀ o in tó fẹ́ kí n máa ṣe o in tó ní jìnà sí kí n máa jìnà sí o ṣùgbọ́n kí n fíìlì wípé ẹ discussion kan tẹ́mi àtìyàn kan jọ lọ nílẹ́yìn òkúkú tẹ́yàn kankan bẹ́ẹ̀ mọ̀ wípé kí ni ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ni kí ni òun ni rabi'uhum òun ni sadisuhum òun ni salisuhum òun ni saminuhum sabi'uhum bá wá pọ̀ mọ́ kéré ọlọ́run bẹ pẹ̀lú wọn ọlọ́run wa subhanahu wa ta'ala ó ní wàlá akthar illa huwa ma'ahum aina ma kanu thumma yunabbi'uhum bima 'amilu ìtàn bá ṣe ní kọ̀rọ̀ tán wà yẹn ọlọ́run bó fún wọn ní rúmpa rẹ̀ يوم القيامة يوم جنب القيامة إن الله بكل شيء عليم dájúdájú Allah subhanahu wa ta'ala onímọ̀ ń pa gbogbo nǹkan so arábìnrin tá ń sọ ìkáwọ́lá tí ó lọ ń fi ọ̀rọ̀ ọkọ rẹ̀ sun anábíwá Muhammad sallallahu alayhi wa sallam gbóhùn àtànábí ṣe jọ ń discourse lọ́lọ́wọ́ bá ń ṣe kí ni ọlọ́wọ́ bá ń gbọ́ ń tán sọ ọlọ́wọ́ wá sọ òfin kalẹ̀ nípa wípé ọkùnrin tó bá sọ fún ìyàwó rẹ̀ wípé ẹ̀yìn yẹn ó ti dàbí ẹ̀yìn ìyá mi kò ní túmọ̀ sí pé ó ti kọ́ ọ kò túmọ̀ sí pé kí ni ó ti kọ́ ọ lẹ̀ ṣùgbọ́n kó tó lè sọ pé òun ó bá a láṣepọ̀ àwọn nǹkan báyìí báyìí báyìí ló gbọ́dọ̀ ṣe àwọn nǹkan báyìí báyìí ni ó gbọ́dọ̀ ṣe ọlọ́run bá subhanahu wa ta'ala wá ka àwọn nǹkan wọ̀nyẹn nínú suratul mujadila. ṣùgbọ́n ibi tá ń lọ kọ́ ibi tá ń lọ òun ni pé sífàtú sam'i ìròyìn ìmọ̀ gbọ́ gbogbo nǹkan fún ọlọ́run ọba subhanahu wata ta'ala èmi náà ń gbọ́rọ̀ ìwọ náà ń gbọ́rọ̀ àwọn ẹranko wọ́n ń gbọ́rọ̀ ṣùgbọ́n kí ni ìgbọ́rọ̀ wọn ó yàtọ̀ lọ ìgbọ́rọ̀ ẹnì kọ̀ọ̀kan wá dẹ̀ ní ó ṣe kí ni ó yàtọ̀ sí títí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala òun ló jẹ́ pítà bá wọnú al-Qur'an al-Karim ọlọ́wọ́ bá ń sọ̀rọ̀ ń pa anabi Sulaiman salatu wassalam ọlọ́ni wa hushira li Sulaiman junuduhu min al-jinni wal-ins ọlọ́ni anabi Sulaiman alayhi salatu wassalam a ní kó ní àwọn ọmọ ogun tá a kójọ fún àwọn àlùjọ̀nù ń bẹ nínú wọn àwọn èèyàn náà ń bẹ nínú wọn wọ́pọ̀ì àtàwọn ẹyẹ fọ̀bíúzàrún tó ṣe pé gbogbo wọn ni wọ́n ń lọ tán ju wọ́ọ̀lẹ̀ fún tó ṣe wípé wọ́n ń jẹ́ṣẹ́ rẹ̀ hatta idha ataw ala wadi ọlọ́run ọba nígbà tí wọ́n dé ibi tí àwọn àwúrèbe ìyẹn níbi valley tí àwọn àwúrèbe wà qalat namlatun qalat namlatun àwúrèbe kan ó ní ya ayyuhan namlu mo pe ẹ̀yin àwúrèbe ẹgbẹ́ mi udkhulu masakinakum ẹ wọnú ilé yín o ẹ kó sínú oyin la yahtimannakum sulaymanu wa junuduhu wa hum la yash'urun Suleiman àtàwọn ọmọ ogun rẹ̀ wọ́n ó tẹ̀ yí mọ́lẹ̀ táwọn rẹ̀ nímọ̀ pé kí ni àwọn tẹ̀ nǹkan kan mọ́lẹ̀ kí la fẹ́ ló ń de léyìí òun ni pé kí ni àwọn àwúrèbe wọ́n sọ̀rọ̀ àkọ́kọ́ nù ọlọ́wọ́ bá ní fatabassama dahikan min qawliha anabi Suleiman alayhi salatu ó wá gbọ́ọ̀rọ̀ tí àwúrèbe yìí sọ tó sọ fún àwọn yòókù rẹ̀ èèyàn mélòó nu wa ló gbọ́rọ̀ tí àwúrẹ́bẹ kan sọ àwọn náà ń sọ̀rọ̀ láàrin ara wọn àwọn ayán kankan mara wọn tá ń rí nu ilé wa àwọn èèrà tá ń rí nu ilé wa wọ́n ń kọmíníkéètì wọ́n ń sọ̀rọ̀ ṣùgbọ́n kí ni àwo gbọ́rọ̀ wọn báwa náà ṣe ń sọ̀rọ̀ làwọn náà ń sọ̀rọ̀ àwa láàkàn gbọ́ títí wọn ṣùgbọ́n ọlọ́run subhanahu wa ta'ala ó ṣe ń rọrùn fún anabi suleiman عليه الصلاة والسلام لا تبا أورتي أولي بينسو فتبسم ضاحكا من قولها النبي سليمان عليه الصلاة والسلام وشكني أبو سامي ها لا ترى ويكي أبارتي أسر فقال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي ó ní ìrìn ọlọ́wọ́ bá mi gbà mí láyè kí n lè dúkẹ́ oore tí ó ṣe fún mi ìdẹ́ra tó ṣe fún mi tó lè ṣe fún àwọn òbí mi méjèèjì náà fana àmàlà sọ̀lì hàǹtẹ̀rọ̀dọ́ ìrìn ọlọ́wọ́ bá ṣe rọrùn fún mi láti lè ṣe iṣẹ́ dáadáa tó yọ́nú sí wàkílni bí rahmatika fi ìbàdíkà sọ̀rìhìn ìrìn ọlọ́wọ́ bá fi mí sínú àwọn ẹrú rẹ̀ tán jẹ́ ní àdúrà ńlá lélẹ́yìí àkọ́kọ́ kéèyàn múrí ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala ẹlòmíì tó máa ń rí pọ́lọ́wọ́ bá kẹ́hùn pẹ̀lú nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò ní èyí tí èèyàn máa dúpẹ́ fún ọlọ́wọ́ wa yóò ní mo dìsáàbù ẹ̀ mo dìsáàbù ẹ̀ ní ọ̀rọ̀ ẹni tí ò múre nìyẹn oní nǹkan kan táwọn èèyàn ò ní olówó táwọn èèyàn ò ní jíjẹ mú rọrùn fún ọ tó ṣe fún àwọn ẹlòmíì ni ó wá ní kí ni mo dìsáàbù ẹ̀ ni mo dìsáàbù ẹ̀ àwọn yòókù náà lè sọ pé kí ni àwọn náà dìsáàbù rú ẹ̀ wá ìtọ́lọ́run ò ṣe fáwọn ṣùgbọ́n tó fi lè mú ọlọ́run ọba ni wípé kí ni ó yẹ kó o subhanahu wa ta'ala ṣùgbọ́n innal insana la zalumun kaffar ìran mẹ́niyàn alábòsí ni kàfàrún aláìmoore ni ẹ̀rí pẹ̀lú mi tọ́lọ́run bá ti ń bùkún orí ìgbà ni ó mọ̀ jìnnà ọba ti ẹ̀rẹ́ lómi kó torí kó rí ipò kan àbí kó torí kó dúró ó fẹ́ lè mọ gbálẹ̀ ẹnu mọ́ṣáláṣí ṣùgbọ́n tó bá ti di pé kí ni owó ń dé ipò ń dé yóò di pé yóò máa sí mọ́ṣáláṣí wákàtí márààrún kò gan mọ́ra wọn ti ń gbá ní tí ní gbásìkò kò jẹ́ kó lè kírun ní tí ní gbásìkò kò jẹ́ kó lè rántí ọlọ́run ọba máa ṣùgbọ́n tẹ bá rẹ̀ yín tọ́lọ́run ọba ṣàánú tó dẹ̀ tún jẹ́ tó ṣe ní ẹni tó mọ̀ pẹ́ẹ́dú bí oore ṣe ń pọ̀ sí òun náà ni ìdúpẹ́ oore yẹn yóò máa pọ̀ sí kí la fẹ́ ló ń òun ni wípé anabi suleiman alayhisalatu wasalam ó gbọ́ ọ̀rọ̀ tí àwọn àwúrẹ́bẹ̀ ń sọ láàrin ara wọn ọlọ́wọ́n bá ṣe rọrùn fún bẹ́ẹ̀ àwọn àwúrẹ́bẹ wọn ń sọ̀rọ̀ báwọn ẹranko yòókù náà ṣe ń sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn nísìnyí ṣàgbọ́ àgbọ̀ ọlọ́wọ́n bó ṣe é ní rọrùn fáwa tọ́lọ́wọ́n bá tó ṣe ń rọrùn fún anábì Sulaiman alayhisalatu wasalam láti gbọ́ ọ̀rọ̀ tí àwúrẹ́bẹ ń sọ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó gbọ́ọ̀rọ̀ ju anábì Sulaiman alayhisalatu wasalam níyàwó Aisha sọ pé alhamdulillahi alladhi wasi'a sam'uhu al-aswata ọpẹ́ fún ọlọ́run ọba ọba tó ṣe yíké ìgbọ́rọ̀ rẹ̀ ó kárí gbogbo òun ni kò sí ohun kan tí ọlọ́run ọba ò gbọ́ so in tó bá fi lè mú anábì gbọ́ ohun àwúrẹ́bẹ̀ ó wà lọ ọlọ́run ọba subhanahu wa ta'ala a'la àpèjúwe tó ga jùlọ ti allahu subhanahu wa ni kéèyàn kan wá wò sọ̀sùn kò ní bóyá máa ọba ń gbọ́rọ̀ ọ̀rọ̀ gbígbọ́ àwọn happenings ni events ni wọ́n incidents ni wọ́n tó ń ṣẹlẹ̀ ó túmọ̀ sí pé tàbá lọ́wọ́ bá ń gbọ́rọ̀ ọlọ́wọ́ bá ti wà subjected sí àwọn incidents ẹ̀wọ̀ pọlọ burúkú ẹ̀wọ̀ pọlọ burúkú ẹni tí ó dẹ̀gbẹ̀rú eléyìí wá yóò ní kí ni àfẹ́ẹ̀sì lòun ìgbà tí kan bá tún dáhùn ẹ̀yìn rẹ ah, mo disagree pẹ̀lú ẹ̀ ah, ọlọ́wọ́ ọba ó ń gbọ́rọ̀ torí wípé ẹni tí ó máa jẹ́ni tí gbogbo èèyàn ó máa sìn common sense ni pé ó gbọ́rọ̀ gbọ́rọ̀ tí ò bá kí ń gbọ́rọ̀ kò bí fíìtì ẹni tó ṣe wípé àwọn èèyàn ó máa ṣèjọ́sìn fún jẹ́mọ́ àkílà fẹ́ ló ń gbé léyìí òun ni pé kò sọ pọ́lọ̀wọ́ bá ń gbọ́rọ̀ nítorí pé Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala pèrè lẹ́ni tó ń gbọ́rọ̀ kò ń ṣe torí ẹ̀ òun ní òun disagree pẹ̀lẹ́ ní àkọ́kọ́ nítorí pé làákàyè ó sọ pé ní tá a bá ń ṣèjọsìn fún ó gbọ́dọ̀ máa gbọ́rọ̀ idan afbata sifata sam'i lil'aql wa laysa linnaql ìròyìn pọ́lọ̀ ń gbọ́rọ̀ ó fi làákàyè establish rẹ̀ kò ń ṣe linnaql kò ń ṣe pẹ̀lú text ṣùgbọ́n tí àwọn ahlu sunnati wal jama'a tí wọ́n bẹ lórí rẹ̀ àwọn as-sahabatul kiram wa talamizuhum at-tabi'un wa talamizu at-tabi'in èyí tí wọ́n dólé lórí ọ̀hún náà ni pé sífàtù sam'i ìròyìn ìgbọ́rọ̀ ìròyìn ká gbọ́rọ̀ sabatat bin-naqli fi rinlẹ̀ àjùwọ́lẹ̀ fún wal bákan náà làákà ìtúnfin rinlẹ̀ wọ́n ṣe ní common sense yẹn common sense fún ilẹ̀ ṣùgbọ́n before common sense ní a ti níná clue a níná sùn tẹ́ẹ̀sì tó fi rinlẹ̀ kí ló ń sá fún tẹ́ẹ̀sì fún fi tẹ́ẹ̀sì tó fi rinlẹ̀ gbà pé tó ń bẹ́ẹ̀bẹ̀ náà nìyẹn Allah subhanahu wa ta'ala yasma'u ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tí gbọ́ ni so àá fi yíhun àfihàn ilẹ̀ bẹ́ẹ̀ bákan náà ọlọ́wọ́ subhanahu wa ta'ala oní laqad sami'a Allahu bákan náà ọlọ́wọ́ bá fi nílẹ̀ fún rẹ̀ sifatul basar ìròyìn rírí nǹkan kò sí nǹkan tó ṣe wípé ó Allahu subhanahu wa ta'ala ṣe léyìn náà èyí ń tá a gbọ́dọ̀ fi rinlẹ̀ yìí gẹ́gẹ́ bí ahlùsùnnẹ́tì wàljẹ̀máà agbọ̀rọ̀fì lẹ́yìn rẹ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala ó jẹ́ kama ó ní inna Allaha la yakhfa alayhi shay'un fil ardi wala fis samaa ọlọ́mọba subhanahu wa ta'ala nǹkan kò pamọ́ fún nílẹ̀ ni àti ní ìsàmà kò sí tó pamọ́ fún ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala òun rí gbogbo nǹkan bẹ́ẹ̀ ló máa ń pa gbogbo nǹkan so agbọ́rọ̀ fi eléyìí rinlẹ̀ fún Allahu subhanahu wa ta'ala so aláwọn kan náà àwọn ní kò bá láàká ìní kò ṣe wípé kí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala máa rí náà àwọn kan ní ó bá láàká ìmú kórí náà ṣùgbọ́n àtẹni tó ní kò bá làákà ìmú àtẹni tó ní ó bá làákà ìmú àwọn méjèèjì wọ́n sì ń gbé gbági a sọ wípé ọlọ́run ọba fi rinlẹ̀ fún wa wípé òun rí náà a jù wọlẹ̀ fún torí pé anna àrí ìsìfàtà sabatat binnaql ìròyìn orinlẹ̀ pẹ̀lú text bákan náà a sọ wípé làákà ìgbọ́n fi rinlẹ̀ báwọn náà ṣe sọ làákà ìfìrin lẹ̀ ẹni tó sọ yí pé kò bá làákà ìmú ìyẹn ló ṣìnà jù ẹni tó sọ pé làákà ì ẹ́ agbọ́dọ̀ fi làákà ìrìn fìrin lẹ̀ ìròyìn ìrí náà òun náà gbé igbági e tẹ́ksì ó fi ìròyìn ìrí náà kalẹ̀ ó fi rinlẹ̀ fún ọlọ́run wa subhanahu wa ta'ala bákan náà làákàyè náà tún fi ó tún fi rílẹ̀. Allahu subhanahu wa ta'ala tún sọ, ó ní laqad sami'a Allahu qawla alladhina qalu inna Allaha faqirun wa nahnu aghniya sanaktubu ma qalu. Ọlọ́run ọba gbọ́ọ̀rọ̀ tí àwọn kan sọ, ó ní fàkírù lọ́lọ́run, àwọn ni aghniya, àwọn làwọn rọrọ̀ ọlọ́wọ́n bá ní sanaktubu ma qalu ìtàsọ̀ yẹn àwọn ọlọ́wọ́n bó ní kí ó jẹ́ èyí tí ó jẹ́ kíkọ́ ọlẹ́ tó àwọn kan látara ìnílàákàyè látara àìmórí ọlọ́wọ́n bá látara ìjọra ẹni lójú nínú àwọn Yahudi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní ọlọ́wọ́n bá faqir ni gbàtọ́nà wa subhanahu wa ta'ala bá ní kánra àwọn èèyàn lọ́wọ́ ẹ ṣe dáadáa sáwọn èèyàn ẹ ṣe tọrẹ àánú àbọ́lọ́wọ́ subhanahu wa ta'ala ní man dhal ladhi yuqridu Allah qardan hasana ta ni ó yẹ ọlọ́wọ́ ọba ní owó ní ìtò dá wọ́n ni ó ké inú Allah faqir túmọ̀ sí pé ọlọ́wọ́ ọba ò ní nìyẹn àwọn ṣe kí àwọn làwọn ní ṣùgbọ́n ọlọ́wọ́ subhanahu wa ta'ala òun ló fún yín ṣùgbọ́n tó ń sọ fún yín òun ni wípé ẹ ṣe dáadáa táwọn èèyàn ẹ ṣàánú àwọn tí ò ní bẹ́mi ọlọ́wọ́ bá ṣiṣẹ́ fún yín ẹ ṣàánú àwọn tí ò ní bí ìgbà tó ṣe wípé kí ni ẹ̀yìn yá mi ní bó ti ẹ̀jẹ́ kémi náà mú fún yín ṣùgbọ́n tí má ní ẹ̀yá mi ní fàyọ̀dọ̀ ìfọwọ́láhùn àdáhàfà ń kẹ́sí ìrọ̀ ọlọ́run lóhun ó tún fi fún yín ní ìlọ́pọ̀ ọlọ́run fi ń ṣe tẹ́ẹ̀tì fún yín ní ṣùgbọ́n pàtàkì àwọn sọ̀rọ̀ ní ẹ̀yìn allah fàkí ọlọ́wọ́wà tálíkà ni tó wà náà agniya àwa ni arọ̀rọ̀ bẹ́ẹ̀ ni òfin ní káyáwọn bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá fi ń tẹ́sì wọn ni ọlọ́wọ́ ọba kò ń ṣe fàkí ọba ghaniyu ni ẹ̀fà ghaniyu ni àlìlà àlàmì ọba tó ṣe pé ó rọrọ̀ kọjá gbogbo àgbáyé gbogbo iṣẹ́ ìjọsìn tá a ṣe nísìnyí ajáde kúrò nílé aláwákìrán àṣùbá táàbà kírun yẹn ṣé ó àfẹ́kìtì ọlọ́wọ́n bá ní fún àǹfààní ara wa náà ni fáǹfààní ara wa òun ni ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ń tẹ̀sí wa pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí so láti fún wa ní nǹkan mi tí gbogbo wa bá sọ wípé a ní sin ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kò àfẹ́kìtì ọlọ́wọ́n bá in the list kò àfẹ́kìtì ẹ̀ bó tilẹ̀ ó ma so kí ló ń jọra ẹ lójú fún tí wọ́n ní kò sin ọlọ́wọ́n bá tí wọ́n ní kó ṣe tí ọlọ́mọ bá pa láṣẹ ó máa wò pé lẹ́bù tí ẹ ti ju eléyìí lọ kí ni lẹ́bù tó dé kí lo àtẹ́yìn ń gbé sí ayé tó òfin ní tẹ̀lé àṣẹ ọlọ́mọ bá subhanahu wa ta'ala sọlọ́mọ bá ní tán sọ láàrin ara wọn àwọn sọ bí ẹni tó ṣe kó ń ṣàwàdà láàrin ara wọn ni wọ́n sọ bí ẹni tó ń sọ jẹ́lẹ́jẹ́lẹ́ àwọn láàrin ara wọn ọlọ́run ọba gbọ́ òsín tó pamọ́ fún bákan náà am yahsabuna anna na nasma'u sirrahum wa najwahum ọlọ́run ọba níṣẹ́ lérò pé táwọn ń sọ kẹ́lẹ́kẹ́lẹ́ ọ̀rọ̀ tá ń sọ láàrin ara wọn lẹ́yìn ipa ọlọ́run ọba àgbọ̀ bàlá àgbọ̀ kódà àwọn òjíṣẹ́ wa àwọn màláìka wa ń bẹ pẹ̀lú wọn tán ń kọ gbogbo nǹkan sọ gbogbo nǹkan ṣe ọlọ́wọ́ bá sọ nù áyàkà ó ní ma yalfizu min qawlin illa ladayhi raqibun atid ọlọ́wọ́ bá ní kẹ́lẹ̀ yọ kan báyìí èèyàn kan ò ní ọ́tà àti kó ṣe pé raqibun atid ẹni tó ń bẹ pẹ̀lú ẹ tó ṣe wípé ó ń ṣọ́ tó ń kọ gbogbo nǹkan yẹn ó ń bẹ pẹ̀lú ẹni ẹnì kọ̀ọ̀kan wa lálẹ́ni tó ń kọ gbogbo ń tà ń ṣe gbogbo àwọn harakáàtì wa gbogbo àwọn múfẹ́ǹtì wa ó ní òjíṣẹ́ ọlọ́run ọba ó ní màláíkà tó ṣe pé ó ń kọ tẹ́nì kọ̀ọ̀kan wa ń ṣe tó ló jẹ́ pé wàlá ìbíyàn bá ṣe mọ̀ òròyìn ọlọ́run ọba sí òun ní ìpáyà rẹ̀ ìpáyà ọlọ́run ọba ó ṣe ga sí lọ́kàn ènìyàn nísìnyí mo mọ̀ pé ẹni tó mọ̀ wípé àdúgbò tí òun wá lápèjúwe nísìn àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n ń wó ń káàkiri ń bẹ̀ anywhere tó ń bá lọ wọ́n ń wá káàkiri tó nìkan mọ́ àwọn ọmọ ẹ̀yà tó ṣe pé owó ọmọ pọ́ nǹkan tó ń ṣe láwọn kan ó kílí kíní nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ òun ni pé ó rò pé bí abẹ́ nàìjíríà rí nǹkan kan ní pé kò kàn lè máa tíìmù kó mọ pààrọ̀ sínú mo ti lówó free credit ọ́fíìsì ilé ìmọ̀ ó tún ra tíìmù so ìlú kan ló wà so bó ṣe wá ń ra síìmù tó ń àyà ò pé ó ra síìmù oró ṣé ó wà up to something ni àwọn abẹ́rẹ́ sí ní monitor rẹ̀ so ó wá fẹ́ padà wá sí nàìjíríà ó bá dé airport náà bá ní kan mú sọ́tọ̀ ni kan fà á sí ibi kan ni kí ló ń ṣe òun ò ṣe wá bú kan tó ń fi wà ní ṣùgbà tó ń wà ń lò yìí so ó bá di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní investigate ẹ̀ kankan kò rẹ̀ sí tó gbé wọn lọ síbẹ̀ ju pé kí ni ju pé òun ra síìmù òun tó máa lo kírẹ́dìtì bẹ̀ á tún ra síìmù àá ní nǹkan táwọn èèyàn kà kún níbà yìí bọ́tà wọ́n ń fi nǹkan ẹ̀yẹn wo pé ohun ìwà tí ò nọ́mà lélẹ́ yìí ni pé so bóòlù ó yìí máa change síìmù nítorí ẹ̀fẹ́ ló ti ah, free credit ń bá wá nìkan kó máa lo free credit ni so ìdórí wọ́n scrutinize ẹni wọ́n ṣe investigation tán fi rí wípé ẹni tí ò mọ̀ kankan pa àwọn ṣe aburú kankan ni gbà ẹ́ náà tó release ẹni náà tó filẹ̀ ó bí ti flight yẹ wọ́n padà wá sanwó flight àwọn náà padà sí kíni náà padà sí sí flight yìí tó gbé wá ni so lẹ́yìn ìgbà ẹ̀ náà ni <laughs> tó tó padà sínú ìlú náà ẹ̀rù tó ń bá a nì so ìkọ́ni wọ́n kọ́ ní pé àwọn kọ́ ní kí àwọn abẹ́rẹ́ àlàáfíà rẹ̀ náà ní pé ah so bí ilé ṣe kankan nílùú ibáyà bí kò ṣe pé ẹ mọ́ tuntun mi kọ́dẹ̀ sí tú fóònù ẹ̀ náà fi mọ́nítọ̀ rẹ̀ ipa ṣẹni tó ṣe pé ó ní kíní ní kankan wọn rán kí la fẹ́ lò mélé ò ní pé irú èèyàn bẹ́ẹ̀ ní tó máa rìn nù ẹni wí ẹ tó máa rìn nù yẹn ní ẹ̀rọ máa bá ní ìpè tóun bá lè ṣe anything báyìí kóun wúkọ́ lásán bí a ó ti ní kámẹ́rà àbí èèyàn kan tó ń tẹ̀lé ohun tó ń wò mọ̀ bó wá ní Allah subhanahu wa ta'ala ọba tó ṣe pé òun ló dá gbogbo ayé ọba ló ṣe pé òun náà ló dá wa ló dá gbogbo nǹkan èèyàn kan wá kiri mọ́kọ̀rọ̀ kan ní yóò ló ń ṣiṣẹ́ aburú kan dìná ló ń ṣe ni ọtí ló ń mu ni tẹ́tẹ́ ló ń ta ni yóò wà lẹ́ni bọ́dì òró bàtàwọn yóò ti róhun yẹn ni ó túmọ̀ sí pé ni òun free ah, Allah subhanahu wa ta'ala kò sí tó pamọ́ fún un so bí wọn bá ṣe mọ̀rọ̀ yìí Allahu subhanahu wa ta'ala sí ẹ̀lú òun lẹ̀rú ó ṣe máa bàyàn sí olóyìn ó ṣe juwọ́lẹ̀ fún gẹ́gbẹ́ jẹ́ pé yìnyín bá ṣe mọ̀ pé security ìlú kan tight di òun lèyìn ó fi wà kíáfù nínú ìlú yẹn tí ó mọ ohun tó ń ó ṣe kó ń mọ́ lọ ṣe nǹkan tó ṣe yí pé òun ó lọ fi jì sínú òfin wọn so ṣùgbọ́n kí yẹn kan wò pé ọlọ́wọ́n ọba la yasma'u wa la yubsiru ọba tó ṣe pé kò gbọ́ ni kò nǹkan ẹ máa jẹ́ kó rọ́lọ́run fín tó bá ti ń wo gbogbo ọlọ́run ọba ògbọ́rọ̀ kò rí na ọlọ́run ọba subhanahu wa ta'ala kò mọ nǹkan kí máa dí ìbẹ̀rù ọlọ́run ọba kù lọ́kàn yẹn ni so ló jẹ́ pé àwọn tí wọ́n máa ń negéètì ìròyìn ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn àfáà súnà wọ́n ní ìbẹ̀rù ọlọ́run ọba máa ń kéré lọ́dọ̀ wọn so gbogbo nǹkan tágàn so ẹlẹ̀ rẹ̀ lómi inú wọn gan kó ṣe pé irun rẹ̀ lè mọ́ rẹ́gúlà ó ń ṣe gbogbo nǹkan tó ń ṣe kókànmọ́ ágíù philosophically so nìkan nu wọn ló sọ wípé kí ni wà lámúná stefid min bá àfihàn àtúlà ọmọrìnà tí wọn jàmá àná sí ìkílà wà kọlù ó ní gbogbo ń tàǹtẹ̀ ní sàṣà là throughout our life ààrí nǹkan jáde ń bẹ̀ di pé a kàn ń kó oríṣiríṣi jọ ẹ̀ lágbájá sọ wáyé tàmọ̀dọ́sọ lẹ́yìn kankan ra wọn yìí so ó ń sọ oní òun ti change àkídà àwọn àkídà àwọn arúgbó ìlú nàìjíríà lòun fẹ́ kúlé lórí báyìí àwọn ìyá tó ṣe kíta bá bèèrè lọ àìnàlá bóyá láwà ọgbọ̀ kó wà lókè tó ń rí àwọn yìí tó mọ ogun táwọn ṣe ṣáwà á fi irú ìyá yẹn á ti wẹni tó pèrè ẹ̀ lónímọ̀ tó ẹ pé tẹ ẹ bá sọ pé àìnàlá bóyá láwà á ní àlá àbòkò sílẹ̀ níwẹ̀ bóyá wọn sọ pé wá wà ń bì kan torí pé wá wà ń bì kan ó túmọ̀ sí pé kí ẹ̀dá rẹ̀ ó accommodate kò kí ẹ̀dá rẹ̀ máa yóò bẹ̀rẹ̀ gbogbo argument nǹkan yẹn ni ó máa ń dí ìbẹ̀rù ọlọ́wọ́ wa kù lọ́kàn yẹn ni kò ń jẹ́ kí èèyàn ta'ala ló ń jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nú àwọn tí wọ́n jẹ́ àwọn àwọn ìyá arúgbó àwọn bàbá arúgbó ní ẹ̀sìn wọn yẹn jújú ẹ̀sìn wọn lọ ẹ̀sìn wọn ó yẹn jújú ẹ̀sìn wọn lọ torí kí ni àǹfààní ìmọ̀ tó mọ̀ nígbà tó ṣe pé o máa ń já àwọn òròyìn ọlọ́run ọba kúrò tó mọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ìròyìn tọ́lọ́run fi ròyìn ara ẹni ó ń gbá kúrò rẹ̀ ló ní ìmọ̀ owó ni ẹ àwọn ìṣe al-aqida nǹkan kí láǹfààní fíkú àdíìsì tó mọ̀ tó yípa kí dáadé wà yanjú fíkú tó mọ̀ àdíìsì tó mọ̀ má yà ń fà kò wúlò nísìn alẹ́ rẹni tó jẹ́ yàwújí yàwújí tí ó ń ṣe mùsùlùmí òun náà sọ pé òun fẹ́ mọ̀ ń fíkú Islam òun fẹ́ mọ̀ òun fẹ́ mọ̀ as what as a course ó lè lọ enroll kó lóun fẹ́ study science of hadith yóò dẹ́ mọ̀ pọ̀ kò kọ́ nítorí pé fẹ́ bẹ̀rù Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kò kọ́ nítorí pé kí ni ó fẹ́ bẹ̀rù ọlọ́run ó kọ́ ọ nítorí pé kí ni òun kàn fẹ́ mọ̀ mo mọ̀ èèyàn kan tó ṣe rí pé ọ̀rọ̀ ń pa financial transactions ọ̀rọ̀ tó fi ẹ̀sìn ẹ̀sìn Islam ni ó mọ̀ ń pa rẹ̀ Christian rẹ̀ tó ṣe pé àwọn míì sanjá àwọn mùsùlùmí gan lò láti kó lè bá wọn wo àwọn kankan ni ṣùgbọ́n nígbà tí ìyàtẹ́jọ́ míìtì ó sọ pé òun ṣe mùsùlùmí o ṣùgbọ́n òun mọ̀ ń pa àwọn nǹkan wọ̀nyí so màá kàn mọ eléyìí eléyìí tó mọ̀ yìí kò sẹ́rì fún yìí àwọn àfáà kan sọ ń tó tọ́ṣù wọn kò sọ evidence fún eléyìí ntí evidence mú eléyìí báyìí báyìí báyìí báyìí ṣùgbọ́n ẹni yẹn wọ́n ṣe mùsùlùmí bẹ́ẹ̀ náà ìrẹ́ni tó ṣe wípé yóò kọ́ hadith náà bẹ́ẹ̀ ìkan náà àwọn Palestinians ó sọ fún mi nígbà tá a pàdé ní kan ní Dubai ó ń sọ fún mi ní ó ní níbi tó ń wà ní ní yunifásitì tó ń wà Jerusalem ó ní ní yunifásitì yẹn ni èèyàn kan ń bẹ tó ṣe pé ó ń ṣe àdí ó ń ṣe masters in science of hadith Yahudi dẹ̀ Yahudi ni ó ń ṣe masters rẹ̀ lọ́wọ́ in science of hadith so ẹni sì kò kọ́ àwọn nǹkan torí pé ó páyọ̀ ọlọ́wọ́n ọba torí pé ìbẹ̀rù ọlọ́wọ́n ọba inú ọkàn gangan ó gbọ́dọ̀ kọ́kọ́ rinlẹ̀ náà èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ ní the right akida nípa ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala àfẹni tó kọ́ àkídà pé ó kọ wípó kàn fẹ́ mọ́ lásán àkídà gidi the correct àkídà gbọ́dọ̀ kọ́kọ́ rinlẹ̀ nú ọkàn náà tó bá wá rinlẹ̀ ó wá kọ́ science of hadith ni ó kọ́ fíkíù ni ó kọ́ kíní ìgbà yẹn yóò tó wúlò nífẹ̀ẹ́ ni tí yóò gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tó ló ń kírun ṣé ìrun rẹ̀ ọlọ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀ wọ́n ṣe pọ́ tún mọ̀ ó mọ ọmọ àwọn òfin ìrun kọ́ láǹfààní ó ń kírun ṣùgbọ́n kò gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ó ń yọ zaka ṣùgbọ́n kò gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ṣé yóò wúlò fún kò lè wúlò fún ṣùgbọ́n pọ̀rọ̀ kọ́kọ́ gbọ́ lọ́wọ́ ọba gbọ́ pẹ̀lú àwọn ìròyìn tọ́lọ́wọ́ ọba fi ròyìn ara rẹ̀ kó gbà gbọ́ kíyẹn rí lẹ́nu ọkàn rẹ̀ ìgbà yẹn ni science of hadisi fíkíù tó kọ́ gbogbo àwọn nǹkan míì tó kọ́ ìgbà yẹn yóò wúlò fún àwọn nǹkan Allah subhanahu kò lè wúlò fún so kọ́lọ̀ ń kọ́ àkídà náà tí ò bá nínú ọkàn rẹ̀ kó ṣe pé tó kọ́ yẹn lórí ilẹ̀ nínú ọkàn rẹ̀ kò lè wúlò fún ṣùgbọ́n yín tí àkídà fi yàtọ̀ sáwọn other sciences ní pé tàkídà ẹ́ ó gbọ́dọ̀ rinlẹ̀ nínú ọkàn rẹ̀ tó bá kọ́ the right àkídà àti ìgbàpò lákídà ó kàn mọ́ ó mọ́ ni ṣùgbọ́n the right àkídà ẹ fún rẹ̀ gbọ́dọ̀ kọ́kọ́ rinlẹ̀ nínú ọkàn rẹ̀ náà then other things máa wá wá á follow ṣùgbọ́n tí èyàn bá ní the right àkídà nú ọkàn tó wá kọ́ fi kíù ó ti sùkú wá bá mọ́ lórí pó kọ́ hadithi kò bá mọ́ lórí pó kíni ó kọ́ ó tún practicalize fi kíù tó lóhun kọ́ ẹ́ mọ́ ń kírun mọ́ ń ṣe business mọ́ ṣe ń ṣe ájì ó wá lọ ṣe ájì ó lọ ṣe but kò nígbàgbọ́ tó yẹ kó ní kò wúlò fún kò wúlò fún so ló fi jẹ́ wípé àwọn nínú àwọn tá à ń sọ tán náà ń ṣe àfọ́ àkàlámù yìí ìyá arúgbó mi ìbẹ́ta wọn wájú ọlọ́run ọba subhanahu wa ta'ala fi fi torí pé ìyá arúgbó yìí òun mọ tó yẹ kí ó mọ ó dẹ̀ dúró lórí rẹ̀ tó ṣe pé tó rinlẹ̀ nínú ọkàn rẹ̀ nìyẹn so bákan náà ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní innani ma'akuma asma'u wa ara mò ń bẹ pẹ̀lẹ́yìn méjèèjì o asma'u mò ń gbọ́ gbogbo tí ó ń lọ wà ara mo dẹ̀ ń rí gbogbo nǹkan tó ń lọ alam ya'lam bi anna Allah yara ṣé kò mọ̀ pé ọlọ́run ọba ń rí gbogbo nǹkan yẹn alladhi yaraka hina taqum ọba tó ṣe pé ó rí ẹ ńgbà tó bá dúró tó ìyẹn náà fílà tó ń kírun wa taqallubaka fi sajidin ọlọ́wọ́ subhanahu wa ta'ala rí bó ṣe yí fasajidin láàrin àwọn tó ṣe wípé wọ́n forí balẹ̀ fún Allahu subhanahu wa ta'ala bákan náà lọ́wọ́ ní wa qul i'malu fasayara Allahu 'amalakum wa rasuluhu wal mu'minun ọlọ́run ní sọ fún wọn ike ẹ máa àtàmì wàlbàṣọ́ ipe ọlọ́wọ́ bá tí gbọ́rọ̀ ní ọba tí rí náà so jama ẹ̀mẹ́jẹ́ afojú kékeré ìwọlélé ìtàn discuss ọlọ́wọ́ bá rí náà kò rí náà ká ah, nǹkan tá gbọ́dọ̀ dìmú dáadáa ni tó gbọ́dọ̀ nílẹ̀ nú ọkàn wa tẹ́lẹ̀ ìbá rí lẹ́nu ọkàn wa yóò di ká lè bọ̀wọ̀ ọlọ́wọ́ ọba dáadáa ṣùgbọ́n tí eléyìí bá jẹ́ nǹkan tó ṣe pé a trivialize yóò affect ìjọsìn wa yóò affect ìjọsìn wa sábẹ̀lá ọba subhanahu wa ta'ala ìtàbára wa sọlá rẹ̀ iná kọlọmà kò dé kí ó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa àwọn nǹkan tí ó bá yàn ní àdáwò tí ó gbé kúrò níbi àdìọ́kàn àwọn sàhábà radwanullahi alayhim abẹ́lá ọba subhanahu wa